bọ́ tèmi eh. o. ọmọ mi bọ́ tèmi o. ọmọ mi bọ́ tèmi o. ọmọ mi bọ́ tèmi o. òfin ọlọ́run kọ́. mo bọ́ tí bàbá mo bí wọ́ mo bọ́ tí iye mo bí wọ́. yes. honour thy father and mother. honour thy father and mother. wọ́n wọ́pẹ́ láyé òye. ọmọ mi gbọ́ tèmi o bọ̀bọ̀ mi yá. ọmọ mi gbọ́ tèmi o. ọmọ mi á gbọ́ tèmi o. ọmọ mi gbọ́ tèmi o. torí òfin ọlọ́run kọ́. ọwọ́ tí bàbá mo bí wọ́n eh. ọwọ́ tí iye mo bí wọ́n. bẹ́ẹ̀kọ́. honour thy father and mother. ìwé mímọ́ kò rí bẹ́ẹ̀. honour thy father and mother. wọ́wọ́ pẹ́ láyé o. exodus orí ogún ẹsẹ̀ kejìlá bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ kí ẹ̀mí rẹ lè gùn lórí ilẹ̀ tí èmi olúwa ọlọ́run rẹ fi fún ọ. ọmọdé ìmọ̀ pa mí. ìgbà pẹ́ o ìgbà yá àdọ́mọdé ìmọ̀ para rẹ̀. tọmọdé ìmọ̀pá mi. ìbá pẹ́ o ìbá yá tọmọdé para rárẹ̀. bàbá ti bí wọ iye ti bí wọ túnra rẹ̀ bí o ka ọ̀rọ̀ ọlọ́run wọ́nra ṣe jẹ́jẹ́ wọ́n ṣọmọlúwàbí mọ́mọ́ ṣọlẹ́ o mọ́mọ́ ṣọlẹ́ o. ṣọlẹ́ o bọ̀wọ̀ wọn ló o wọ́n ní tẹríba. ọmọ mi gbọ́tọ̀ lọ́rùn ọmọ mi ẹ̀bùn ọlọ́run mexeu baby